right guys there's a very heavy tension in Abeokuta this this video is not um today's video but I think it happened yesterday and what you are seeing right now you're seeing herdsmen and, and their cow running in confusion um, nobody has actually given explanation to uh, to this video nobody has actually given explanation but looking at Abeokuta as one of the um, sacred cities in Yoruba in fact, in the entire Yoruba land, Abeokuta happened to be the sacred area. So some people have the opinion that the gods have struck the cows with madness. You can see the way they are running. You see, nobody can just have any at uh, this thing on this. So two things are involved. Either the gods have struck them with madness or people are attacking the herdsmen. You get people are attacking the herdsmen, and I think the second one could even be more possible. Second could be more possible as people don't want to see herdsmen around now again. You get so that is what has just happened. Uh, now you can see they just turned that cow, and um, so what do you guys think could have happened here? You guys, you could remember in this thing around Abeokuta is where uh, some cows died. You guys, where thunder struck and uh, also to where some car died mysteriously, of which you could remember last year, I think it was before the COVID 19. Thunder struck some cows, and then also to you could also remember that some cows just died mysteriously. And the Fulani said that it, it is the Yoruba people that poisoned the grasses that those cows ate, and then they, that resulted in their deaths. So, but uh, looking at this, what do you think could have been the problem? I want you to watch this video now. Watch this video, and then I'll be back with more analysis. Abeokuta is in, um, uh, in chaos because of those cows that they don't know where those cows are coming from. That um, she was also telling people not to stone those cows. That um, the government should do something that the cows are more than 5 million, that they don't know where they're coming from, that those, are cows in a uh, time. the Fulanis are running and the cows are running, that there's a lot of problems going on. So that was what she was saying in the video. I'm not ẹ má jẹ́ kí ogun ogun ogun dùn ọ́ lù ọ́ ẹ má sọ̀kọ̀. sáré lórí iléeṣẹ́ àwòrán náà bí òrì o wàhálà ń ṣẹlẹ̀ gan-an ìgboro ti dàrú ìlú ti dàrú o ẹ wo àwọn màálù àtàwọn fúlàní náà sáré lọ báyìí o wàhálà ti ṣẹlẹ̀ o àti àwọn ibi táwọn màálù ti ń sáré bọ̀ gbogbo ọkọ̀ ọ̀rọ̀ ni o iléeṣẹ́ àwọn eléyìí o nídìí òrì o lábẹ́kúta ìlú ti dàrú o. pé ti dàrú o àwọn fúlàní ti wọlé iṣẹ́ wo àwọn màálù yìí wọ́n wọ five million níbo ló ti wá àwọn màálù yìí wọ five million kí ló dé ibo ló ti wá wàhálà ti dé báyìí o ìgboro ti dàrú o ìlú ti dàrú o àní dààmú báyìí o ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú wa báyìí o ẹ má pa wọ́n ẹ má lọ ẹ má ṣe ẹjọ ọmọ ìwọ ọmọ mi o ẹ má jẹ kúta wá bí o ẹjọ wàhálà ti ṣẹlẹ̀ o blood of Jesus. ọmọ then they come from na from ghana lọtún bọ na from ghana wọ́n ṣe lé wọn nìyẹn wọ́n ti lé wọn wọ́n ti lé wọn wọ́n ti lé wọn ghana wọ́n ti lé wọn bàdàn gbogbo bẹ́ẹ̀ lọ́ọ́ ti lé wọn wọ́n ti ah. dé south west yẹn wọ́n tábà ṣọ́ra gbogbo àṣà lọ́ọ́ múra ni o. ẹ wọ ká mú màálù ká tiẹ̀ pa màálù ká jẹ màálù sí wa. Abẹ́òkúta yìí um, chaos because of those cows Like I don't know where those cows are coming from. That um, she was also telling people not to stone those cows. That um, the government should do something. That the cows are more than five million. That they don't know where they're coming from. That oh, those are cows in a um, full time the Fulanis are running and the cows are running, that there's a lot of problem going on. So that was what she was saying in the video. Bàbá sọ̀tọ̀ bá jọ ọ́, ẹ má jẹ́ kí ogun ogun ogun dúró dúró, ẹ má sọ̀kọ̀, ẹ má sọ̀kọ̀, ẹ má sọ̀kọ̀, ìgboro ti dàrú o, wàhálà ti ṣẹlẹ̀ báyìí, Abẹ́òkúta la wà yìí o, Abẹ́òkúta la wà yìí nílé iṣẹ́ láre lórí iléeṣẹ́ àwòrán náà yóò rí o wàhálà ìṣẹ̀lẹ̀ gan-an ìgboro ti dàrú ìlú ti dàrú o ẹ̀wọ̀n àwọn màálù àtàwọn fúlàní náà sáré lọ báyìí o wàhálà ti ṣẹlẹ̀ o àti àwọn ibi táwọn màálù ti ń sáré bọ̀ gbogbo ọkọ̀ ọ̀rọ̀ ni o iléeṣẹ́ àwọn eléyìí o nídìí òrì o lábẹ́òkúta ìlú ti dàrú o. wò ó àwọn màálù yìí wọ́n wọ five million níbo ló ti wá àwọn màálù yìí wọ́n five million kí ló dé ibo ló ti wá wàhálà ti dé báyìí o ìgboro ti dàrú ìlú ti dàrú o àní dààmú báyìí o ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú wa báyìí o ẹ má pa wọ́n ẹ má sọ̀kò báwọn màálù yẹn fi wọ́n lẹ̀ ẹ má ṣàwọn màálù yẹn léṣe o ẹ jọ̀ọ́. jọ wàhálà ti ṣẹlẹ̀ o. Eh, blood of Jesus. Ah, ọmọ then they come from na from far na lọtí ń bọ̀ na from far wọ́n ṣe lé wọn nìyẹn wọ́n ti lé wọn wọ́n ti lé wọn wọ́n ti lé wọn Ghana wọ́n ti lé wọn Ìbàdàn gbogbo bẹ́ẹ̀ lọ́ọ́ ti lé wọn ah. wọ́n ti dé south west yẹn o lábàá ṣọ́ra gbogbo àṣà kálọ̀ múra ni o. ẹ wọ ẹ yẹ ká mú màálù ká tiẹ̀ pa màálù ká jẹ màálù sí wa. All right, so guys, what do you think could have been the the cause of these cows running amok? You get running in confusion. What do you think? Please drop your comment below. You know, of recent there have been a revolution against the herdsmen all over the entire south, not just only southwest, south, south, southeast, and southwest. So there's a revolution against them for them to leave the entire south. So the country is already divided already because if a particular ethnic group don't want to see, in fact, if more than more than 80% of ethnic group, because even the middle belt themselves don't want the Fulanis. They don't want them because these people are menace. You get if they don't want them, why is the question is why is it that every ethnic group have problem with these Fulanis? Don't you think it's a high time that the Fulanis are the one who have to look inward, and even the houses themselves need to reconsider their alliance with the Fulanis. So drop your comment.